يا جبال الجبور تبين الحلم والماء ولكن الانسان كان وقل عليه وأحسن وأحسن Thank you. في ذلك ثم الصلاة على أحبائنا الكفر من الأمن اللهم صل وتشفي على أشرفه ومن تشاء من الجوار والقرآن إن الحمد لله نحمده ونستعينه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 وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أيها المستمعون السلام عليكم ورحمة الله وبركاته وعليكم

tí ń bẹ nínú ìṣòro ìní ọwọ́ mẹ́rin tí ó ṣe wà nù. Lọ́lẹ̀ bá pàdánù dáadáa dáadáa ìdí ọ̀pọ̀ ọ̀sán ààyà wà lóko wa. Ọlọ́run ẹ̀jẹ̀ ọba ọ̀rọ̀. Ṣé ọlọ́run àwọn àtẹ̀síwájú lábẹ̀rẹ̀ sàmàràpọ̀ nínú lọ́ọ̀tù tọ́wà ní ṣe kùránì ẹlẹ́ẹ̀kẹta nínú kùránì. Ààyà ẹlẹ́ẹ̀kọ̀kàrí ní ọgọ́ta. Ààyà 59 ìbẹ̀rẹ̀ àdúgbò lánàá pẹ̀lú òkú ọlọ́run áàrùn tẹ̀síwájú lónìí láti àyà àyà tí ń àti ìwọ́n àgbẹ̀lúta ayẹ́ ìjọba láti ṣe àbẹ̀ ọlọ́run bá lè yọlá ó dáàbò wá ní الله عليه وآله وسلم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه ومنه من يلمزك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم يوسف في الصدقات فإن أعطوا منها رجوا وإن لم يعطوا منها إذا هم يسقطون ọlọ́run bá lè kí ọlá nínú súrọ́tù taubá súra kẹsàn-án àyà kejì dín ní ọgọ́ta súra 9 àyà 58 ó ní wà mí ni ó ń bẹ nínú àwọn mùnáfìkì mayel mizuka yóò máa dá èrè ànábì lẹ́bi bí sọ̀dàkọ́t ayé níbi ìpín ọrẹ tàbí zakat tàbí ń tá a mọ̀ sí èrè ogun tàbí kògun tíra ànábì bá ti ń pín wọ́n ó máa dá ọ lẹ́bi lérí pínpín pẹ̀lú kí wọ́n máa sọ pé ò ṣe déédéé lérí ahọ́n wọn ànábì ní fàáyìn òtù nínú ha ọlọ́run ní fàáyìn òtù nínú ha àwọn tí wọ́n ń dá ànábì lẹ́bi yìí pé kò ṣe déédéé nínú pínpín àwọn ẹ̀tọ́ mùsùlùmí ọlọ́run ní àìfún níbẹ̀ ló jẹ́ kó máa sọ bẹ́ẹ̀ nínú òtù nínú ha ìbáṣe bá nàbì fún bẹ́ẹ̀ ọdún kò ní wí bẹ́ẹ̀ inú rẹ̀ ó dùn wàyí lámú yòókọ̀ omi ní ha àmọ́ nàbì ò bá fún bẹ́ẹ̀ ìdáná omi ya nígbà náà ya wọ́n wá fa ìbínú yọ wọ́n máa bínú. Àlàyé ọ̀rọ̀ yẹn là ń bá bọ̀ lánàá. nípa àwọn tó ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi kì àwọn sàábé nílọ̀ nípa sísára fún àwọn bẹ́ẹ̀ kí wọ́n bá kó orí ikú tí wọ́n kí wọ́n bá kó bá mùsùlùmí nínú wa ó ní arábìnrin arákùnrin kan tí a ṣàlàyé rẹ̀ díẹ̀ lánàá fún wa tó ń sọ wípé ànábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ṣe déédéé nínú pínpín omi tún bẹ́ẹ̀ nínú hadithi àfáàwà Abu Sa'id al-Khudri arákùnrin kan tí òun náà dáná bí lẹ́bi nípa dúkìá méjì ò ṣe déédéé níbi pínpín. Abu Sa'id al-Khudri radiyallahu ó sọ fún wa àárí àrí àyẹ́lò sọ ìbùkọ́rí sọ ìyàhùn ìbùkọ́rí hadithi igba mẹ́ta ẹgbẹ̀rún mẹ́ta pẹ̀lú igba mẹ́ta ó lé mẹ́wàá ìyẹn ni three six one zero. Sa'id al-Khudri rọ̀bí àlọ́ àní. Ó ní baynama nahnu 'inda Rasulillahi sallallahu alaihi wa alihi wa sallam. A wà lọ́dọ̀ àtẹ́bì níjọ́ kan sallallahu alaihi wa sallam. Wà ó wà yá Christmas. fún wáyé sí Arákùnrin kan tá ń pè ní zolokowai ìsirọ́ tó bá dé wọ́n wà rọ́jì lómi ìgbà ní samim wọ́n ní ọkùnrin bá pè ní zolokowai ìsirọ́ yìí nínú àwọn ìran bàtà sí ìbànú samim ìbẹ̀lọ́ ti wá pàtọ́ọ̀lù zolokowai ìsirọ́ wá ní yá Rasulullah lè òjíṣẹ́ ọlọ́run. ويلك ومن يأتي إذا لم أأتي وصفى نبي محمد قل يا رسول الله يرجي الله اعدل اعدل ṣe déédéé Ànábì sallallahu alaihi wasallam wọ́n yìí láti ètè rẹ̀. Wàmẹ̀yà àdè ìdá àlàfáàdì. Alẹ́ni náà tí ó ṣe déédé tó bí ò bá ti ṣe déédé. Mọ̀dé sí ìdáwọn ọ̀sẹ̀ náà ó ti ṣòfò tí òfò ó ti ṣòfò. Torí náà, ó máa rọ ọmọ sọ̀pọ̀ fún ní yá rọ̀ sí lọ́lọ́ ilé òjíṣẹ́ Ọlọ́run ìgbàgbé ìdí ìfà àbúrúta olùkọ́ yọ̀ǹda fún mi kí n sọ orí rẹ̀ kalẹ̀ síbẹ̀ tó lè sọrú ọ̀rọ̀ báyìí sí wà lẹ́bí yọ̀ǹda fún mi kí n ṣe kí ni kóhùn sọ orí ẹ̀ kó fẹ́ lórí tó pa pàpọ́ọ̀lù ànábì wa sọ ìdúní dáàrò fa iná láwù àṣàbà yáhàkírù àhàdókò sọlá táwọn àṣọlá ìhìn ní wàsíyáàmẹ́kùnmá àṣìyáàmì ànábì ní fílẹ̀ ṣúrí arákùnrin lólùkùwé ìṣúrọ̀ tó ń wò yìí dájúdájú ó bẹ fún àṣìyáàmà àwọn ìjọ òun náà láwọn tiẹ̀ àwọn èèyàn rẹ̀ táwí yáàkìrù àhàdùkùn sọ̀lá àtàwọn máa sọ̀lá bíi tẹ bá rí ìrún wọn bí wọ́n ṣe kírun tiwọn ìran tẹ́yìn ń kí àbúta ìdàlẹ̀ kò lè rí ni o kò lànà mi bá sọ̀rọ̀ o ìran tí lẹ́jẹ́ tí wọ́n fẹ́ bá rí wọ́n ṣe ń o ẹ sì kéré tí ẹ ní àrùn yín ẹ wò pé kọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bí wọ́n ṣe kírun yẹn tó tí wọ́n ṣe kírun ní dídúró ní kíké kùránì ní fífojú sí tí wọ́n ń ṣe fífọkàn sí ẹ̀rí wọn bẹ́ẹ̀. wàsíyá máa hu máa síyá mi. àwẹ̀ yín tẹ̀ ń gbà ẹ̀ ní ka àwẹ̀ yẹn sí mọ́ tẹ bá rí àwọn tí wọ́n bá ń gbà àwẹ̀ ní ọ̀nà tí wọ́n mọ̀ gbà mójútó àwẹ̀ wọn. yàtọ̀ òun náà lè kúrò áàrùn àwọn wọ̀nyí wọ́n máa ṣe alukur'an àmọ́ láàyè jáwé ju tààrọ̀ ìyàwó kùránì tí wọ́n ń pè lè kọjá tó ń dò wọ́n yẹn pé ẹ̀sán rí wọn iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn ṣe sáré mi ní alẹ́ àwòrán àṣehàn ní ṣẹṣẹ́ wòye yàmùkú nàmínà dì ní àmà ìyá mọ́tò sáhàmù nínà rọ́mìyà wọ́n máa jáde nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọfà ṣe máa jáde lábàbà ọfà báyìí tí ó jáde lára ọrùn ẹ̀fù tó bá ń fa ọfà tí wọ́n bá jùlẹ̀ yóò lọ ọfà ṣe yára jáde bẹ́ẹ̀ ni ó ṣe máa kó nú ẹ̀sìn yóò ń sọ̀rọ̀ ìlànà sí ọfà yẹn yára débi pé ọdẹ tó pa ọfà yẹn tàbí tàbàtàbà tó pa láàyè jáde sí iṣẹ́ tó wọ ara ẹran ó sì jáde lódì kejì ẹ̀ ọdẹ yẹn wá wo ọfà tó pa kò rí orí pa ẹran tó pa lọ́fà lára ẹ̀ ó wo ṣóńṣó ọfà yẹn ó wo igi ọfà yẹn ó sì wo ìdí ẹ̀ sẹ́mi pé ìdí ọba àwọn máa ń ṣe tí ó fẹ̀ tí ó fi bẹ̀rẹ̀ ya kò rí ẹ̀jẹ̀ níbẹ̀ rárá bó ti ilẹ̀ gbọ́mọ kò sì rí ẹran kankan lára ọfà yẹn sì wà rẹ̀ ẹran jáde ìyẹn ni pé bẹ́ẹ̀ ni kùránì ó ṣe jáde lẹ́nu wọn ṣùgbọ́n kùránì kò ní sí ìlàpà kankan tí kùránì ó ní nínú ìgbésí ayé tó ti yé ìmọ̀ bóyá gbọ́ tó yẹ yé. ọfà arò tó ara ẹran sẹ́yìn bá rí sẹ́ran tó bá jáde lára ẹran lójú kejì á rí ẹ̀jẹ̀ lára ẹ̀ ó sì máa fa ya. ṣùgbọ́n ọfà yára débi pé nígbà tí wọ́n wò wọn ò rí ẹ̀jẹ̀ lára ẹ̀ tó yá igi tó wà láàrin wọn ò náà wọn ò rí ẹni tí ọfà yẹn ò tán ẹran yẹn bẹ́ẹ̀ ni kùránì ó máa jáde lára wọn ìyẹn ni pé wọ́n kàn máa ké kùránì ṣùgbọ́n kùránì ò ní ní ipa kankan tí ó kó nídìí sí ayé wọn wọ́n máa gbọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n kò ní nílapa lára wọn láti bí ń nìyẹn. anábì ni àyàtúhùn àyàtúhùn àmì wọn bẹ́ẹ̀ ti dá wọn mọ̀ ó sọ fún àbúta ìdá obìnrin ìsàádé rẹ̀ ní o wọn ní sí láyé mọ́ àwọn èèyàn kan bọ̀ àmì bẹ́ẹ̀ ti dá wọn mọ̀ ní rọ́jù lónìí arákùnrin kan á sùn wájú yóò jà láwọ̀ dúdú ṣídá àdòdé ìní sòsájì mọ́ta apá rẹ̀ kan yóò dàbí ọyàn obìnrin àwọnìtò bàbá àti tàdárúdárù gbòrògbé tàbí ó dàbí ẹran bá ṣí ẹran bẹ́ẹ̀ lágbàrin òòlù wọ̀yà fojú nà àìlà ilé kóró sọ́ọ̀tì nìlẹ̀nà àsìkò tí wọ́n jáde tẹ́ẹ̀rì wọn ni àsìkò tí èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí ẹ̀rì wọn tí wọ́n jáde. Tọ́lá Abu àbúsáìdì àlẹ́kùnrin ìrọ̀lí àlọ́ àmì ọlọ́ba níyọnu sí ó ní fa ashhadu anni sàmìtù ádàlẹ̀ haditha min rasulillahi sallallahu alaihi wasallam ó jáde sí ọ̀rọ̀ yìí ló gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam wà ashhadu anna àlìyà bùnà àbí tọ́lìdé ọ̀tàlà ó sì ń jẹ́rìí pé àlì ọmọ àrólé karùn-ún lẹ́yìn ànẹ́bí sọ̀lọ́lá àlèkù Abubakar àrólé kẹrin lẹ́yìn ànẹ́bí Abubakar làrólé àkọ́kọ́ Umaru làrólé tó tẹ̀lé Osman tẹ̀lé Ali ṣìkẹ̀ ó ní Ali bá wọn jà bá wọn jagun wà á nà ẹ̀rọ èmi sì ń jẹ pẹ̀lú wọ́n ní ali ali wá pàṣẹ pé àwọn táwọn ń bá jà àwọn tànàbí sọ ni arákùnrin tànàbí ròyìn yẹn lọ wá láàrin wọn wọ́n sì wá wọ́n sì rí wọ́n sì ìdè láti títí ta fi rí ìròyìn tí ànábì ti ọkùnrin yẹn lára ẹ̀. Òrùkọ́ ti yé. Nínú àdìsí pẹ̀lú táǹkà nù Kùrán, ó ní pé àwọn mùnáfìkì àwọn ni wọ́n máa dá mẹ́bì lẹ́bì lórí ìbánibí bá ṣe tó kò ṣe dá. Kò sì sídìí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Wọ́n fẹ́ wó orí orí bá ti kú tàbí tí orí bá ti bọ́ sílẹ̀ lára kí ló máa jẹlẹ̀ sára ara yòókù ó wò ó wọ́n fẹ́ fọ́ orí kí ara lè ṣubú wọ́n mọ̀ pé báwọn bá ti tu ẹnu àtẹ́lu ànábì bàbá wọn bá ti fi ẹnu ẹ̀ gàngán bàbá wọn ti fi ẹ̀sùn burúkú kan kan ànábì tọ́nàbì bá ti wá di ẹni tí àwọn èèyàn wọ́n lé mọ́ tó dẹni yẹ̀yẹ́ láàrin àwọn èèyàn ajẹ́pẹ́ àwọn mùsùlùmí náà dẹni ẹ̀jẹ́ nìyẹn ẹ̀sìn náà ti fi yẹpẹrẹ ìdí tí wọ́n fi dojú pa àdọ́bí jọ fi sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pàdé ti ṣe déédéé irú ẹ̀ náà wọ́n ṣe lọ́nà míì ni wọ́n gbà nínú Suratul Nur nígbà tí wọ́n lọ sí ojú ogun tí wọ́n ń bọ̀ yẹn ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó tẹ̀lé ànábìwá Muhammad sallallahu alaihi wa alihi ó tẹ̀lé lọ sójú ogun náà. Gbàtí wọ́n wá pàgọ́ ànábìyẹ fáwọn gbogbo tí wọ́n bá ń lọ. when the soldiers are marching wọ́n á dúró sí ìpẹ̀lú camp àbí Yorùbá náà pàtó síbẹ̀ ànábì wa pàṣẹ pé kí àwọn ọmọ ogun tí wọ́n gbéra kí wọ́n tún máa lọ. ìyá wa Aisha radiyallahu ta'ala anha ibi tó ń máa jókòó sí ilé sọ ni pàǹpẹ̀ ní haudach ní English ni wọ́n ń pè ní lítà ó máa ń wà lẹ́yìn rà fún ní bí aṣọ báyìí ni wọ́n fi ṣe èèyàn wà wà nù rẹ̀ ẹ̀ ní rí ẹni tó wà fẹ́ àti tó bá gbé kéde àti tó bá ṣí aṣọ yẹn tó yọjú. àwọn gbogbo wa mọ̀ pé kò sí ìyàwó Aisha nínú ilé sọ tó wà ní ẹ̀yìn rà fún mi òun ní gbogbo wọn ṣe lọ nìyẹn kí ló sì fà á ní pé ìyàwó Aisha ọdí ọlọ́pàá làánìhà tí ṣe ìyàwó ànábì sallallahu alaihi wa alihi wasallam ó gbà pé ẹ̀gbà ẹ máa lé òkú obìnrin wọn nífẹ̀ẹ́ sí yẹrí etí ẹ̀gbà ọrùn ẹ̀gbà ọwọ́ fintech ó wá nígbà tí wọ́n pàgọ́ yẹn wá padà lọ mú ìgbà tí ń fi ń bọ̀ tó dé kò bá wọn ọmọ ogun bẹ̀ mọ́ ó wá ní òun ó jókòó síbí nígbà tí wọ́n bá ń lọ lọ́nà tí wọ́n bá rí wípé òun ò sí ń bẹ̀ wọ́n ó padà wá dé òun. ṣẹ́sìmọ̀ sí àwọn àmì tí wọ́n bá ti ń lọ àwọn nǹkan máa ń wà nínú àwọn àmì lẹ́yìn. wọ́n ń pe kíni operation kan ní pọ́pọ̀ tó di àwọn kan ó kù sẹ́yìn tí tẹ̀lé wọn. alákùnrin kan ń pè ní soft one gbónùmọ̀ active òun ló wá ń bọ̀ sórí ìyàwó Aisha rírí sórí ìyàwó Aisha ìyàwó Aisha wa sọ wípé fàṣàkọ́sù bí sìrìjà ìhì gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un ni àdínà òrọ́ a wájì ha Aisha radiyallahu ta'ala anha torí kó rójú ìyàwó Aisha ìyàwó Aisha sì sí ní kọ̀dí àárọ̀ tani kọ́bílà lè hijab ṣáájú tí àyà hijab jìlìbáàb nìkọ́b tó tó dé ó ti mò ń tẹ́lẹ̀ rírí tó wá rí òun ló ní àyà lè má wà ní ilé ìrọ̀jẹun tẹ́ ẹ̀ bá rí nǹkan tó báyìí lójijì ní ìṣẹ̀rí àti ọkùnrin lónìí yóò kúkú ní ìsìn ìnàlélá ìwà ìnàlélá. Fọ́tù tó ti tají ìsìrìjà ìlú pẹ̀lú gbólóhùn iná lè láì wà iná ilé ọ̀ṣọ́. Òun ló wá oyin tó ń ti ẹ̀yà wa Aisha wá gùn òun wá ń fà á bọ̀. Tí ti ń fa orin gùn, àwọn mọ̀nàfì ti sì wà láàrin àwọn mùsùlùmí jẹ́ pé ọmọ bá mùsùlùmí lógún. Jẹ́bi ìta sọ sẹ́yìn sọ́ọ̀tù mọ̀nà ìbìkún tí àbúlá ìbúnà ìbẹ́ ìbúnà sàlùn tó fẹ́ tó kó yọnu báwọn mùsùlùmí ó fẹ́ bẹ́ẹ̀sì rí mùsùlùmí inú àwọn tó wá láti mọ́ta àti àwọn tó gbà wọn lálejò ní mọ̀dínà kan wọ́n ní èdè àìyedè ní ti kànga tó fi wá sọ pé kí n la àá ti gbọ́ ọmọ àtọ̀hún rìn wá ń kọ́ mu nílẹ̀ ẹ̀sìn kan lóbìnrin là ń rọ̀já ẹná ilẹ̀ àlùmọ̀tí nìkàtì láyò ìjà nílẹ̀ àázù mi ní alẹ̀ abàlì àtẹ̀yìn. Tá a bá ti padà délùú Mọ̀dínà, láyò ìjà nílẹ̀ àázù àwọn tó bí a fi yìí ìtumọ̀ rẹ̀ ní àwọn ọmọ onílẹ̀ láyò ìjà nílẹ̀ àázù mi ní alẹ̀ abàlì wọ́n lé àwọn àlò àjòjì ó lè wọ́n kò ní. Àwọn olókálé, Abubakar, Umar, Usman, Ali, tí gbogbo àwọn ẹ̀yà bá ti kó náà jìí lókù. Ànábì náà sọ́mọ Màdínà ni rárá, àwọn ó lè wọ́n kò ó fẹ́ fọ́ ẹ̀sìn. Lọ́lọ́ ní wàlìlá ìrìn ìzàtù àjùlọ tó láwọn ó fi hàn àwọn mùsùlùmí yẹn òun àwọn obìnrin àwọn mùhàjírùn láti tí wọ́n wá láti mọ́kà ọlọ́run ní àjùlọ yẹn wá lè lá ìtọ́lọ́run ọba ni. wàlè rọ̀súùlù tànẹ́bì ni wálé lè fèsì ní àti tàwọn mòròdè ní onígbàgbọ́ òdodo àwọn ni wọ́n ní ìjì àwọn ni wọ́n lágbára wọ́n lájùlọ. wàlàkì nàlè mọ̀nàbìkó láyà fọ̀hún ṣùgbọ́n àwọn mọ̀nàbì tí ò gbàgbọ́ yé ni ọ̀rọ̀ òye nítorí náà àwọn mọ̀nàbí kí tó fi wá rí lọ́tọ̀ pariwo ṣe tuntun jama ìyàwó ànábì ó nìkan pọ̀ pẹ̀lú ẹgbẹ́ ó tuntun àìsà sì sọmọdé nígbà tó fi ànábì èbí mọ òjò lónìí ìtàn lọ àwọn sàádé náà ìyàwó ànábì náà látàlẹ́ àná ó ó abẹ́rẹ́ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ káàkiri yẹn pé ìyàwó Aisha ìyàwó ànábì wọn ló ṣe zìnà lọ́lọ́run sọ́nu sọ́tù nóòr súrà 24 àyà 11 súrà kẹrìnlélógún àyà ẹlẹ́ẹ̀kọkànlá ìnàlẹ́bí nàìjíríà ó fi ọlọ́run ní ẹ̀kọ́ ìnàlẹ́yìn ẹ̀dá òbèrè èdè dájúdájú àwọn tí wọ́n wá dá ojú tí wọ́n dé bèrè èdè pẹ̀lú àdápa irọ́ àdápa irọ́ ni wọ́n pamọ́ ìyàwó àríṣà yẹn. ó gbàtò ìjọkan ni wọ́n bí kún láàrin ẹ̀yìn mùsùlùmí náà ni wọ́n wà. kìí sàwọn kèfèrí ló sọ bẹ́ẹ̀. sẹ́rí pé gbogbo wọn tún àtàkì yẹn orí. àwọn mùnàbí kì í bí wọ́n máa ń lọ ń gbókun sí ni àwọn olórí láti bà wọ́n jẹ́ wọ́n rò pé bàbá ti bà wọ́n lórí jẹ́ kí ìwọ fẹ́ sọ àfáà yìí gan ìwọ ọ̀nà látàṣàbùhù ṣàkọlàkù ẹ mọ́ wàá rò pé irọ́ tí wọ́n pamọ́ ìyá yín Aisha tó ní gbogbo àwọn ìyàwó ànábì ìyá wa ni wọ́n jẹ́ ẹ bá ṣe sọ Súra 33, Aya 6. Súra ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n, Aya ẹlẹ́ẹ̀kẹfà, Súratul Ahzab. Ọlọ́ni Ànábì yù, ẹ̀rí Ànábì, sallallahu alaihi wasallam. Àwòlá bil-mu'minin min Ó ní ẹ̀tọ́ sí àwọn onígbàgbọ́ òdodo ju ara wọn lọ. ó ní ẹ̀tọ́ lórí ọmọ ìyá ó ní ẹ̀tọ́ lórí ọmọ ẹbí wọ́n ní ẹ̀tọ́ lọ́dọ̀ ara wọn tí wọ́n gbà ọlọ́wà ní àmọ́sí gbogbo àwọn yẹn lọ lọ́dọ̀ bí ìyá èèyàn bá ń pè èèyàn bá pè pé bàbá mi láàkọ́ jẹ́ ike ànábì láàkọ́ jẹ́ kátó ti bàbá ànábì lọ́lọ́run sọ o. wọ́n á sì wá àjòkù àwọn ìyàwó ànábì ó mọ̀ àtò ìyá àwọn onígbàgbọ́ òdodo ni wọ́n jẹ́ ipò ìyá ni wọ́n wà sí wa olóòbá tó jẹ́ pé lẹ́yìn ikú ànábì èèwọ̀ ní lójú ànábì gan èèwọ̀ ni fún ẹnikẹ́ni láti fi ẹ̀bí àti sọ́kàn kó ń fẹ́ fẹ́ yàwó ànábì ò lè fẹ́ wọn rọ́lọ̀ sọ pé ìyá yín ni wọ́n èèwọ̀ sì ni ọmọ ó fẹ́ yá ẹ̀ ẹwà wùtá nínú sọ nípa ìbá lọ́bẹ̀ ànábì ní àríbà Bídùn wàṣàbẹ̀rún bàbà. Owó èlé tẹ́ rí yẹn. Ìpele rẹ̀ ẹ̀ṣẹ̀ tí mẹ́mbẹ̀ ọ̀nà mélòó kan lé láàdọ́rin seventy something ní ṣóbi ẹ̀ṣẹ̀. Ànábì wa ní wa àdènà à èyí tẹ́ṣẹ̀ rẹ̀ kéré jù nínú ẹ̀ṣẹ̀ tí mẹ́nu owó èlé ká máa ń ṣe owó èlé ìran ìran ni wọ́n oríṣiríṣi ànábì ní tó pé sí tó lé díẹ̀ ní àádọ́rin seventy ṣùgbọ́n èyí tó kéré jù ń bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ nísìlò àyíyá ti àwọn jùlọ ọmọ ó dà gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ọmọ tí ń bá ìyá rẹ̀ lò pọ̀ ọmọ tó mú ìyá ẹ̀ tó ṣe kí ni tó fẹ́ àyà bí a tàbí tó ń súnmọ́ ìyá ẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ ìbá èyí tó kéré jù nínú ẹ̀ṣẹ̀ owó ẹ̀yìn owó èlé ó làwọn àbá bí máa ń pariwo ẹ̀ wọ́n bí máa ń jìnnà sí pátápátá ó dàbí ọ̀rọ̀ pos èyí ó bẹ̀rẹ̀ rajà ọjà tó rà tó bá ti ná tán seventy nine eh, seven thousand five hundred naira tó bá ti transfer sí wọn ó ní ẹ̀bà wa fi two hundred naira sí o two hundred naira tẹ́ ní kó bá yín bíbí yẹn èlé nìyẹn èèwọ̀ ní ìṣẹ̀ríà Islam téèyàn bá gbà bẹ̀ tó kú lórí ẹ̀ tí ò tún bá ọmọ náà ni àtọ́lọ̀ bá tọ̀ sàánú ẹ̀ ló kù. èèyàn ti mẹ́jà ẹni seven thousand five hundred tó fẹ́ fún ilé owó ẹ̀ ló fẹ́ fún two hundred tí ó fi owó kí ni.

fún àpẹẹrẹ alọ́kánò alọ́ ọjà wá sí kàrẹ́ ìgbà tá a ọjà ara ọjà bóyá àpò àpò lọ́jà yẹn ara àpò kọ̀ọ̀kan ní ten ten thousand naira ṣé ta bá ten thousand la máa tà rárá a ṣírò owó ọkọ̀ tá a ti gbé àpò kọ̀ọ̀kan hundred hundred fún àpẹẹrẹ five hundred two hundred naira ló pè débi ó ti di five ten thousand lára yẹn àti ten thousand fún ọkọ̀ pẹ̀lú two hundred naira tó fi ẹyọ kọ̀ọ̀kan ó di ten thousand two hundred. a ṣírò owó ọkọ̀ tiwa àlọ́ wa àti àbọ̀ wa lérí ọjà yẹn ó lè wá jẹ́ bí twenty naira ni ó jẹ́ lórí àkókò ọ̀gán torí pẹ́kẹ́ sàkókò lára ó di ten thousand five hundred and twenty naira. a ṣírò owó sọ sáǹsán ó yà yá ibi tá a ti ń tajà yẹn lé ìtajà yẹn ayé àlò ni ó ní iye táǹsán lóṣooṣù tàbí lọ́sọ̀ọ̀sẹ̀ a ṣírò rẹ̀ lórí ẹ̀ bóyá twenty naira tún ló jẹ́ yóò thousand five hundred and forty naira. Àwọn àwọn pé èrè ló làwa náà fẹ́ jẹ lérí ẹ̀. A fẹ́ jẹ èrè five hundred naira. Àwọn àfikún ló wá di eleven thousand four hundred. Àwọn aláàárù tí wọ́n já ẹrù yẹn nínú ọkọ̀ àtàwọn mélòdù tí wọ́n lòdù ẹ̀ lọ́hùn. Wọ́n lòdù àpò kọ̀ọ̀kan ní Tẹ́tà níbí lọ́hùn wọ́n já ní better life di ọ̀rẹ́ náírà yóò di ten thousand eleven thousand five hundred láti ọ̀rọ̀ àwòrán àwọn láti ọ̀rọ̀ àti owó ọjà nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo kí pọ́s tẹ̀ ń sọ yẹn ẹ̀ ṣe sọ fẹ́ni fẹ́ tó fẹ́ rajà lọ́yìn pé ẹ sanwó mi lóòdù tó lóòdù ẹ̀ lọ́hùn ó tún fowó mi lóòdù tó yí ó tún fowó driver ó tún fowó ilé ẹ̀ ti sílùú ẹ̀ pọ̀. Tọ́lọ́lálẹ̀ ń ṣe sí ẹ́ ti ṣírò gbogbo ẹ̀kọ́ yìí èyàn lẹ máa sọ fóńtọ̀ tó fún yìí. Ṣé bá ti sọ péye kan lọ́jà, tó náà ló tún máwọn tẹ́ ń tẹran léyá. Àtàwọn tó ń tẹran ní ìyàtọ̀ tẹran léyá, ẹ́ ti rẹran tán ó lókòwò làádà, naira sí seventy thousand. Àti wá ọ̀sẹ̀ abẹ́mọ̀ lọ ìyẹn èlé ni nínú ṣẹ̀ríà ẹ tí owó làátà yẹn mẹ́rin iye yẹn lẹ́sọ̀ fẹ́ ń tẹran yín ẹ̀yin lẹ́nu ọgbà ẹ̀ṣẹ̀ fẹ́ máa yọ èyàn ò gbọ́dọ̀ fẹ́nu kò lórí iye gbọ́gbọ́n sẹ́ni yẹn bá ti sanwó sáṣẹ́ tí wọ́n ló fowó fún èsẹ́ ló yẹn èlé ni ẹ̀sùn wo èso kéré jù ní ẹ̀ṣẹ̀ èlé ànábì ni ó dàbí ẹ̀ṣẹ̀ tí ọmọ tó ń bá ìyá rẹ̀ bàbá ọmọ tó ń gbé ìyá rẹ̀ níyàwó tó dá wà á jí náà hà fáwọn ẹbí sọ nìyẹn nísú àyà ti ha ọjìlò ọmọ ẹ àríbà bídà ó wà tàbí ọrùn náà báàbà subhanallah ó gba àwọn ẹ̀kọ́ wọ̀nyí ẹ̀sìn ló kọ́ wa ṣẹ̀rí ẹ̀sáàmù ti ṣàlàyé ẹ̀ á béèrè lọ́wọ́ àwọn onímọ̀ àwọn tó nímọ̀ nípa ẹ̀ olùkọ́ díẹ̀ torí pé ẹ̀kọ́ jura wọn lọ ọmọ kan ò ní jáde secondary kó ní a1 ní literature in english a1 in government a1 in english a1 in mathematics a1 in islamic studies ṣàǹkó ti kọ́lífà láti bí lọ sọ̀rọ̀ ẹjọ́ wá dé ká lọ gbé fún pé bá wo kéèkì lágbé fún ànígbé fún ẹni tó jẹ́ lọ́ọ̀yà tó ti jáde tó kọ́lífà ọ̀rọ̀ lọ́gbó. Bàmí ìtàn aláwọ̀ wá sáà nínú àtòkè ọ̀rọ̀ ṣẹ̀rí àti ìgẹ́lẹ́ nìyẹn. Mo lọ lé kí mo dé, kò túmọ̀ sí pé ìdájọ́ ẹ̀sìn yé. Àti tó bá ti kẹ́kọ̀ọ́ yẹn débi tí wọ́n ti ń ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn. Tó ní àwa òbí tó ṣàlàyé ẹ̀sìn náà. Bákan àwọn ọmọ ilé kí ó lọ lọ́rin ó dé. Kò sí ìsọmọ yẹn dàáfà, ó gbọ́dọ̀ tẹ̀síwájú. Ẹjẹ́ tó lọ ṣe dìgírì láìpẹ́ ẹgbẹ́ kó mọ̀ nǹkan dájú ẹ̀sìn ẹjẹ́ kó lọ ṣe ṣẹ̀ríà pé ní islamic law kó lọ rí ìdí ẹ̀ kó ṣe masters ńbẹ̀ wọ́n gba phd ńbẹ̀. mo sọ pé professor kan wà ní university of Ìlọrin ní faculty of law ṣàn pé combined law ni university of Ìlọrin islamic law àti common law wọ́n pè ní aláró pòfẹ́sọ̀ aláró àbùmọ̀jì first degree islamic law ló ti ṣe ṣẹ̀ríà islamic university medina second degree masters ṣẹ̀ríà ló ti ṣe islamic university medina third degree jẹ́ǹpẹ̀ phd ṣẹ̀ríà ló ti ṣe islamic university medina lẹ́yìn tó gboyè mẹ́tẹ̀ẹ̀ta ló wá tún gba sudan lọ tó tún lọ ṣe masters ní islamic finance ètò ìṣúná nípa ètò ìṣúná tó bá ti ṣẹ̀ríà ìsìláàmù mọ́ tún lọ́gbòye lórí ẹ̀. ètò ìṣúná yẹn kí lọ́nà ṣẹ̀ríà sì jẹ́ abala kan nínú ẹ̀kọ́ ṣẹ̀ríà gangan ó tún ṣẹ̀ wá lọ dá ṣe lọ́tọ̀. tóun bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé òwò ṣíṣe tí mò ń sọ yìí tẹ́mi wá ń sọ ẹjọ́ ta ló lọ́rọ̀ ṣùgbọ́n láì mọ̀kan ló sọ pé àtàkùn lé àpàlẹ̀ náà àpàlẹ̀ náà tí ó fọ̀wíá agbádá tó tóbi tá a kóṣẹ́ sí àti bàtà tí ń dán pẹ̀lú fìlà tó jíire kò túmọ̀ sí ọ̀tọ̀lẹ̀kọ́ sọ ní yááyì kó wa gbádá ńlá kódà kó wọ bàtà lẹ̀kẹ̀ pẹ̀lú kó tún tẹ̀pá lẹ̀kẹ̀ yìí kó wá fi fìlà abẹ́sí ajá tàbí fìlà àwọn akíńjẹ fìlà ajá sórí tó bá débi àwọn ẹlẹ́kọ̀ọ́ wò jẹ́ nílé wọlé lèlè kó sọ̀rọ̀ bẹ̀ ìgbó òfin eléyìí òfin láàrin wa ibẹ̀ yẹn kejì òwe asọ́lá lẹ́yìn láyé wà padà sí asọ́lá kọ́ ní kíni kọ́ lẹ́yìn ńlá ẹ̀kọ́ la fẹ́ lò. Sàwa Mùsùlùmí gbogbo àwọn abáǹtì ìdílé gbé oúnjẹ òní náà. Ṣé Adílá àbá nílé ẹ̀sìn ìwé ẹ̀sìn sẹ́ǹdì ẹ̀síwájú ẹjọ́ tó lọ kẹ́kọ̀ọ́ yẹn. Ìgbà náà lẹ̀sìn ó tò gbogbo wúrúwúrú yóò ní ìsímá torí fọ́rọ̀ ó yẹ. Àwọn ìtọ́jú ń bẹ tí ẹ̀ bá ti lẹ́kọ̀ọ́ àti sọ́jáde máa tí ìyàn lójú tó pé èyí ò fihàn ọ̀run tó lẹ́kọ̀ọ́ mọ̀ ká sọ́jà yóò fún lẹ́kọ̀ọ́ mọ́ ni. wọ́n bẹ́ẹ̀ yóò wá lẹ́kọ̀ọ́ ẹ̀ tẹ́lẹ̀ kò sí sẹ́ni ò lè sọ kò ní sí tìjú. torí pé kò mọ̀ wípé òun ò mọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ wàá jìnà sẹ́ni ìyẹn torí pé wọn ò fẹ́ kí wọ́n kó ẹran mérò wọn ò ní fẹ́ kí wọ́n da lúrúpọ̀ mọ́ sápà wọ́n wàá pìlà wọ́n sùn sẹ́yìn fún yóò wàá mọ̀ nínú kí ni nínú àìmùsùlùmí àwọn ẹlẹ́kọ̀ọ́ òsì dọ́dọ̀ ẹ̀ àwọn ọmọ á pé aláìmùsùlùmí lè wọ́n fẹ́ ò bá ti mọ̀ kí n sọ láà á ti rí I don't know mọ̀kọ́ lálá á ti pápọ̀ di àjàmbá. ẹ tó bá ní wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nínú ẹ̀sìn wa ó ní mi ò mọ wọn ló fi fọ èsì ó ti yọra rẹ̀ nínú jáàlì mọ̀rọ̀ carbon torí àìmọ̀ kan lọ́dọ̀ àwọn àbọ̀ ní òṣùlù méjì ló pín sí àìmọ̀ kan là ń pè ní jáàlì àkọ́kọ́ ni jáàlì ẹlẹ́ẹ̀kejì ni jáàlì carbon jáàlì ó ní àìmọ̀kan àmọ́ ṣe é fewé mọ́ bàbá ṣe é fọwọ́ mọ́ àbó mọ́ níwọ̀nba àìmọ̀kẹ́ yìí ni wọ́n béèrè ó sọ pé òun mọ́ aláìmọ̀kan náà ni òun mọ́ náà ni ó sọ pé òun mọ́ ọ̀rọ̀ rẹ ó ti bọ́ ẹ̀ṣẹ̀ kúrò lọ́rùn ara rẹ láwọn ọ̀nà tó pọ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé èéṣọ́ ọlọ́run ọlọ́run nìkan la lámọ̀ tán onímọ̀ ọmọ gbogbo ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ káwọn èèyàn ó mọ̀ táwọn míì tó ń bẹ tí wọ́n nímọ̀ jù wọ́ lọ ẹlẹ́ẹ̀kẹta ó ṣì àwọn èèyàn lọ́nà pẹ̀lú kó fọpọlọ dáhùn àwọn yẹn là ń pè ní awòsùn sọ̀kan àwọn awòsùn ṣèkan náà tún wà wọ́n ẹlẹ́ẹ̀kẹrin mo fáwọn èèyàn láàyè láti béèrè lọ́wọ́ àwọn onímọ̀ ìwọ́n tó yẹ kó júwe ẹ béèrè lọ́wọ́ lágbájá àti kó sọ pé màá bá yín béèrè lọ́wọ́ lágbájá tó nímọ̀ nípa ẹ̀ èsì tó bá bọ̀ máa gbọ́. Jálù Mùrákàp òun ti ẹ̀mí àìmọ̀kan tó gunra wọn ìyẹn ló burú ó ní wọ́n béèrè ọ̀rọ̀ ó ní mo wá ronú sọ kódà tó bá bá mu ẹlẹ́ṣẹ̀ ní ọ. àkọ́kọ́ nígbà tó sọ tó mọ̀ èsì rẹ̀ ò tó wá bá mu ó ti sọ àwọn èèyàn nù yẹn lálákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì o jẹ́ káwọn èèyàn ó jẹ́ káwọn èèyàn rí ọ bí ẹni pé gbogbo nǹkan ló mọ̀. ẹlẹ́ẹ̀kẹta ó ṣàbòsí sí bí ìmọ̀.

ọlọ́run máa ń sọ fún yásí alúmẹ́ta àní wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa báyìí kúl sọ fún wọn báyìí ọlọ́run yóò kọ pé èsì tó ń bọ̀ ní. Tàbí ó fẹ́ béèrè lọ́wọ́ ànẹ́bì nípa ẹ̀mí tí ní jẹ́mi yásí alúmẹ́ta àní ró wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ànẹ́bì nípa ẹ̀mí kúlẹ̀ ró ní amúrí rọ́pì kò sẹ́sì tó lè fọ̀ sí àṣẹ ọlọ́run lẹ́mí wà ẹ ọ̀rọ̀ kò lè yé yí àlàyé ẹ̀mí ò lè yé yí ẹgbẹ́ ti ṣe ọlọ́run òní ọlọ́run àti ọlọ́run ni. yẹ́sì alúnẹ́ka ánì àhìlà àwọn èèyàn béèrè lọ́wọ́ rẹ̀ ànábì ní sọ́ọ̀tì bákọ́rọ̀ nípa ìlétẹ́sì oṣù tuntun tí máa lé kí lọ́lọ́run ní kó sọ fúlù هي مواقيت والفجر وليس البر أن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله قل sọ fún wọn sọ fún wọn wípé òdí wọn ní oṣù yìí jẹ́ òdí wọn àsìkò láti tún fi mọ oṣù hajj tóṣù bá ti lé oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án la wà yìí tó lé bá ń tẹ̀lé lọ yìí tóṣù míì bá tún ti lé létẹ́sù míì ó di oṣù ẹlẹ́ẹ̀kẹwàá bá tún tẹ̀lé lọ sà obìnrin bá lé ó jẹ lẹ́ẹ̀kọ́ kù látàrí pé ní kò lè sá ọjà tóbìnrin bá tún ti lé lẹ́yìn ẹ̀ ní wàá tún dòlè ìgbà oṣù ájì ọlọ́run ní iṣẹ́ rẹ̀ nìyẹn sọ fún wọn pé tó wà fún nìyẹn lẹ́nìkan bá béèrè lọ́wọ́ rẹ̀ nípa kí ló dé tó sùn sí ilé ọlọ́run tó dáhùn ẹ̀ bẹ́ẹ̀ tó sọ ìrẹ́ ànábì torí pé ànábì kì í ṣe astronomy tẹ́sì kìí ṣe astrologer anábì kìí ṣe àwọn tó lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn tí ń yọ ní sánmọ̀ gẹ́gẹ́ bí ìràwọ̀ gẹ́gẹ́ bí òòrùn òṣùpá àtàwọn nǹkan míì ti ń bẹ́ ń bẹ́ẹ̀ tẹ́sì ni anábì kìí tún ṣàwòràwọ̀ ìyàtọ̀ mẹ́nu àméjèèjì astrologer làwọn àwòràwọ̀ tí ó sọ pé àwọn sáàjì ní ẹgbẹ́ wọn sẹ́pẹ̀ ní horoscope àwọn aquarius sagittarius pisces leo àwọn yẹn ó wà ní tẹ́wọ́ náà o méjìlá abalọ́ka tẹ̀síìr rọ́tù tọ́ọ̀rì wọ́n sàmẹ́ ìwà rọ́tù tọ́ọ̀rì yẹ́nì àti rọ́tù burúkú méjèèjì wọ́n sàmẹ́ ìwà tọ́ọ̀rì wàmá àdọ́ráka mẹ́fọ́rì ànẹ́jìmẹ̀ sáàkì àti wàsàmẹ́ ìdáàtì ìbùrúùjì apáta náà àwọn àfà àwọn awòràwọ̀ tí wọ́n máa ń yẹ tẹ́wò ní dáàtì ìbùrúùjì wọ́n wá lọ ń tu sí àwọn ìràwọ̀ bùrúùjì ọlọ́run ní dáàtì ìbùrúùjì wọ́n wá lọ tu sí bùrúùjì wọ́n ní bùrúùjì ní lò buruj àwọn àgbáríjọ ọ̀rọ̀ àwọn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ní èdè lárúbáwá constellation lédè lábẹ́lẹ́ òyìnbó you know the universe anyway constellation ta ni wọ́n ń pè bẹ́ẹ̀ pé àwọn ìràwọ̀ tá ẹni èjì ẹ̀ta ẹ̀rin kó wọn jọ òun ni wọ́n ń pè ní constellation kan tí wọ́n pọ̀ orúkọ tí òun wọ́n ń pè ní burúkú ọlọ́wọ́ ní wàtàmẹ́rì òun búra pẹ̀lú sánmà dáàtìlì burúkú sánmà oní àwọn onírúurú ràwọ̀ àwọn ràwọ̀ ìkejì ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan àwọn àgbáríjọ ràwọ̀ kóra wọn jọ káṣe yẹn lé ní àwọn ìràwọ̀ tó pọ̀ púpọ̀ wọn jọ ètúnṣe léjì àwọn ìràwọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ nípa sánmọ̀ nídìíwé space scientist àwọn constellation tí wọ́n pọ̀ ìwò lẹ́ ń wò láyé kí ó sọ fún ayé Milky Way how many stars lẹ́lọ́wọ́ ń bẹ̀? wọ́n ní over two hundred million tó jẹ́ kí máa béèrè ẹ́ bílíọ̀n tó jẹ́ máa béèrè tó bí ìdíje ẹ̀yìn títí electronics ní ṣe àwọn kọlu tí wọ́n ṣe atmospheric crisis àti space crisis lẹ́mọ́rò tó lè sàn déédéé sí ẹ̀rọ nígbà amẹ́ríkà akọ́nípa geography geography tó ṣe kò kọjá geography of ss kò jẹ́ tó tẹ́lẹ̀mí náà sọ̀rọ̀ akọ́lé kò tó tó tó geography ss1 tó àbádámọ̀ kan Allah wee at your frontier. So what is ṣe èé fún tí fáwọn fún àwọn ọmọ kẹ́kọ̀ọ́ wọn ga. àwọn fún ọmọ kéékèèké. Ẹnìkan ọmọ ló kò yẹ dàbí wà ní bss ọ̀rọ̀ ìyẹn jáde sẹ́kọ́ndì tí ó ṣe bí ìbò ní èèwà ó wá nígbà ìfìsìsì níbo physician Torí náà, wà sàmẹ́rì láti ní burúkú láti sánmọ̀ jẹ́ pé èsì sọ́mọ kò ní oríṣiríṣi àgbáríjọ ràwọ̀ àwọn alọ́ ti dúkúrú jù ó wà níràwọ̀ báyìí tó bá ti jáde oríire rẹ̀ jáde nìyẹn tíráwọ̀ yóò bá jáde oríire rẹ̀ sì jáde àwọn wọ̀nyẹn àwọn aláìsàn ìyẹn gidi sọ́lọ̀ ń sọ̀rọ̀ ọlọ́pàá ìwà sọ́ọ̀rì wà má adúláì àdúrọ́kà mẹ́fọ́rì ànẹ́jẹ̀mù páàkì ọlọ́run fún àlejò ooru jáde ní fọ́ọ̀rì wà má adúrọ́kà mẹ́fọ́rì tí yóò fi mọ́ ní jáde ooru ànẹ́jẹ̀mù páàkì ìràwọ̀ tí ń já tóo. penetrating star. Eh? Olódodo tó kọ̀wé. Meteor than your right àwọn mìtíọ̀ mìtíọ̀ráìtì ẹ́ shooting star ọlọ́run ní olóhùn ọlọ́run kan sì wọ̀nyẹ kúra láti sọ pé ìfọ̀ sọ ọ̀rọ̀ pàtàkì ní ìbáwọ̀ lè ti kúra àti lọ jìnà ọ̀rọ̀ tó mú wa lọ bẹ̀ mo fẹ́ tó padà sẹ́yìn ni o ọ̀rọ̀ ìmọ̀ kéèyàn máa ń sọ tí ó mọ̀ ó wá padà sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ yẹn wá bọ́ sí ọ̀rọ̀ àìmọ̀kan ọ̀rọ̀ tó lè jì ní ọ̀rọ̀ pos lára jà seven thousand five seven five kẹsàn-án bá wa ti tí ó rẹ̀ lè ra owó sí alówó èdè ìṣẹ̀lẹ̀ ìsìlámù

tí ṣẹ̀rí àṣọ nìyẹn àwọn mùsùlùmí ẹjọ́ bẹ̀rẹ̀ sí lò kéṣe táwọn èèyàn ń ṣe ń lù làwọn máa ṣe á bẹ̀rẹ̀ lọ àwọn àpá wa torí náà ọlọ́run annabi aula bin mu'minin min anfusihim wa azwajuhum ummahatuhum ìyá àwọn ìyàwó ànábì ìyá wa ni wọ́n jẹ́ ìyẹn ló fà tó jẹ́ pé ìyàwó Aisha radiyallahu ta'ala anha ìyá wa ni ọlọ́run ni ṣàtọ̀ látọ̀m bá lùhúwá ẹ má pé àdápa irọ́ tí wọ́n pamọ́ ìyàwó Aisha kó ṣe zì náà ẹ rò pé aburú ni fún yín o oore ló jẹ́ fún yín nìkan lè mú rí ìní ní ẹ̀fẹ̀ ọ̀kọ̀ọ̀kan tàbí kálukú nínú àwọn tí wọ́n dàgbà kààrọ̀ náà lèrè jẹ́ wọ́n máa bẹ fún nínú ẹ̀ṣẹ̀ wọn á mú kọ́ fún wọn wọ́lẹ̀ ìtàwọ́là ìtọ̀rọ̀ hùn ọlọ́wà ní wàlẹ́bí ẹni tó ṣe pé tàwọ́là ìtọ̀rọ̀ hùn nínú hùn nínú àwọn tí wọ́n dàgbà kààrọ̀ yìí àwọn tí wọ́n wá jẹ́ bàbá àṣàlẹ̀ ń tí wọ́n pọ̀ jù ẹ̀fẹ́ lómi tí ò ẹ̀ yóò jìjọ ní ẹlòmí wa máa ń kọ́ gbangba pé bó ṣe rí nìyẹn ọlọ́run ní ìlọ́lọ́run ló bẹ̀rẹ̀ sí wọn yóò máa bẹ fún wọn àbáàbọ̀n àbí ìyá tó tóbi ayẹlẹ kejì lọ́lọ́ ní láwọ́lá ìsàmẹ̀ wọ́n hù. Ọ̀yọ̀ sẹ́mọ̀ pé ń tàbí wá ní pé àwọn mùnáfìkì àwọn òun náà máa ń tájẹ̀ àwọn òun náà máa ń sùn láti bàjẹ́ láàrin àwa mùsùlùmí ẹ́ àwọn olórí ibẹ̀ láti wá síbí tàbí gbógun tànábì títí tí wọ́n ti oríṣiríṣi tí ò wọ́ ọba tún ta síyàwó ànábì wọ́n á sọ wípé ọlọ́run wá ní èé ṣe ẹ̀yin mùsùlùmí ìtàmì ìjùmọ̀ọ̀hùn nígbà tẹ́ gbọ́ àjápa ọ̀rọ̀ yẹn báwo la kí sàmì ìtùnú bá ṣe wípé ṣe yí nígbà tẹ́ wọ́n mẹ́lì mọ̀mìnú náà wà mọ̀mìnú náà ti dà fún ọ̀rọ̀ ìrọ̀ ẹ̀yin ò ṣe lérò dáadáa síra yín ọkùnrin ò ṣe lérò dáadáa síra yín ẹ ṣe lè tarú ọ̀rọ̀

torí pé ìbànújẹ́ ń ba iṣẹ́ àfáà yẹn ń ké kùránì kí lòun lè ṣe tóun fi bà á jẹ́ ló fi pé sí ọ létí tó bá yẹ pé mo ti wé e, ṣé lọ bá kó ṣàlàyé fún pé àfáà ṣe mo kùránì tó ẹ̀ṣẹ̀ mi ti ẹ̀fọ́ sílẹ̀ tó ṣe jẹ́ tù tèmi ló wá gbé sí mi ìṣẹ́ bí ẹni tó sọ̀rọ̀ rẹ̀ fún mi mi ń sojúlùmọ̀ ẹ̀ mi ń ṣọ̀rẹ́ ẹ̀ mi ń ṣara ẹ̀ àjọ wa gbọ́fẹ̀ sí mi láǹfààní tó ń sọ sí mi létí tó bá tọ̀ láti bá ń ké kúrà ní ìfọ̀kùn tó fi di lòmú fún mi náà ní ké kúrà ní ẹ̀ bá sọ wàpọ̀ òye kẹ sọ pé á dá èyí tẹ sọ yìí ìwà àyíṣà ṣe jù náà yìí if on àdápa irọ́ mòbínú tó fojú hàn àdáparọ́ tó hàn gbangba lélẹ́ tí ó yẹ káwọn mùsùlùmí ó sọ níjọ́ náà nù. wọ́n àwọn pé wò sí lẹ́sìdẹ́ǹsì àwọn mùnáfìkì àwọn ará mọ́tà kò sí mùnáfìkì mọ́tà àwọn àbá ní nígbà táwọn mùsùlùmí wà mọ́tà tí ń ṣe islam kò sí mùnáfìkì kankan bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ìdí tí ó sí mùnáfìkì ni bẹ́ẹ̀ kò ní kankan tí èèyàn ó rìn